alákọ̀ọ́kọ́ àwọn tá à ń pàtì òun náà ni àwọn opó àwọn tí ọkọ wọn ti kú ẹlẹ́ẹ̀kejì mẹ́kọ̀ọ́ ti di mẹ́ta òun náà ni àwọn tó kú díẹ̀ káàkiri láwùjọ àwọn aláìní ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn òrùka sẹ́lá àwọn mẹ́rẹ̀ẹ̀ta yìí tá a bá gbìyànjú àwọn tá jẹ́ mùsùlùmí tá a yanjú àlámọ̀rin wọn ìyàwó nídìí àwùjọ yìí báyìí èmi máa ń dúpẹ́ fọlọ́ ọba kó ṣe mùsùlùmí gbogbo nǹkan pátá ní Islam ló ti apply kalẹ̀ pé bẹ́tìrì kò sí mùsùlùmí kan àbí káwọn kò sí ẹ̀dá ọmọnìyàn kan tó gbọdọ̀ wọn sọ́fà láyé kò sí bọ́lọ̀ ṣe ṣètò ayé pé ẹyin gbọ́dọ̀ máa ṣe tó ń torí pé kò ló ẹyin gbọ́dọ̀ máa sọ́fà tó kò lówó kò sí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn kékeré kan ní báyìí tó lè máa àkọ́wọ̀ bá dúpẹ́ fáwọn jẹ̀mọ́ mi ní Fatima box nígbà tí a fẹ́ bí ojú gbogbo àwọn mọ́sálásí la káàkiri gba náà ẹ̀ ẹ̀kọ́rẹ́jì wọn àwọn míì gba àwọn míì gbà inú mọ́sálásí ní Fatima box a ní bẹ́ẹ̀ tìrìmọ́ kí bẹ́ẹ̀ tìrìmọ́ ní wọ́n bẹ́ẹ̀ bá ní oúnjẹ yóò gbé wá bẹ́ẹ̀ bá ní owó yóò gbé wá sẹ́rí àwọn mùsùlùmí jẹ́ pé wọn ò ní ráìtì tiwọn ni ó ti wà ní ètò Islam ráìtì wọn ni ẹ̀tọ́ wọn ni àwọn kan wá lọ́dọ̀ ìmọ̀mù ni abẹ́kọ́bájú pé náà ní ìní ti jẹ ilé yóò abẹ́ ìlú lọ́fẹ́ jẹ yóò bẹ ìlú lọ́fẹ́ jẹ òun ló gẹ́ bí bàtà fẹ́ gbẹ̀ tọ́yàn ni pé náà ẹkùn mọ̀lẹ́yìn àti bírèdì ẹ̀yin mélòó ni ìgbà kan mọ̀lẹ́bí tó kù wa ẹ̀yin kírètì kan níbẹ̀ kù wa wọlé ọ̀nà bọ́lá sì tó kalẹ̀ àwa tí wa àwa tá a jẹ́ mùsùlùmí ló kọ́ àti kẹ́ni ká lò mọ́sálásí kò gbọ́dọ̀ wà láyé ní ti bẹ́ẹ̀ mọ́sálásí dígbà kí n lọ mọ́sálásí gbogbo mínísì ti bẹ láyé inú mọ́sálásí ló wà kò sí mínísì tí wọn àtàwọn yẹn ń yàn láyé yìí ẹ̀yìn méjì ní ìbẹ̀rẹ̀ inú mọ́sálásí ló wà ilé ìgbọ̀rọ̀ wà bẹ́ẹ̀ mọ́sálásí kọ̀ọ̀kan ní ká náà gbìyànjú gbogbo tó bá wà mọ́sálásí wa yá gbìyànjú bí náà àwọn àna òní bẹ́ẹ̀ tì mọ́ díẹ̀ inú tó bẹ́ẹ̀ tì mọ́ díẹ̀ bá dáràn níta gẹ́bí mùsùlùmí pé mọ́tò kọlù yẹn wà lówó pẹ̀lú tẹ́gbẹ́ ọlọ́kadà ni ó wà dá lẹ́sẹ̀ tẹ́gbẹ́ kó sanwó ẹ̀mí tí o bá sanwó ẹ̀ bá gbá ìdí àwọn yóò di àwọn ọmọ wa báyìí tó máa lò lọ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tó kàwé kó gba ìtọ́ tọ́jọ́ àwọn ọlọ́pàá pé lóòótọ́ ni wọ́n lè sáì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ẹ máa mo ti gbé ọ̀rọ̀ mi ọlọ́run ọba ò dá ẹnìkan láyé kó wọn sọ́fà ló gbà táwọn ọba la jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tábà fi tẹ tẹ̀lé ètò ọlọ́run òní bí ọlọ́pàá tẹ̀lé tó ọlọ́run òní bí ń bà á lẹ́rù láti fẹ́ ọ̀jẹ̀ ọ̀kan òun náà ní àfihàn pé bèbí ọmọ tí mo fẹ́ bí ní eléyìí